ara àbò nìyí. tí ò bá já sí pé ẹ ti sọ̀rọ̀ ayédẹgbẹ́ látẹ̀yìn ìkùlé ó ṣe dogun pé ó gbọ́dọ̀ di ọmọ ẹgbẹ́ wa ó gbọ́dọ̀ mọ wá sí ìjókòó wa ó gbọ́dọ̀ mọ bá wa lọ pẹ̀lú àwọn ètò wa. ìrùrí ẹlẹ́gbẹ́ ni. arákùnrin yìí ohun tó yẹ kẹ́ ẹ ṣe ni pé kẹ́ ẹ ṣèwádìí nípa rẹ̀ ṣé mùsùlùmí gidi ni soni ni sóníwà dáadáa lọ́wọ́ tẹ́ ẹ bá ti rí yẹn dìmú ẹ̀yin wá jẹ́ tẹ̀bílíìgì òun èsè tẹ̀bílíìgì. kò sí ní tó ní kẹ́ mẹ́fọ́ máa yín fún un. èmi sì mọ̀ wípé ẹnìkan ò lílọ sí mọ́ríkà sẹ̀tẹ̀ bíléègì kọ́gá sí pé àáfàá tí ó bá wọn sọ̀rọ̀ yóò sọ fún yín pé ẹ̀yin tẹ́ ẹ jára wa o etí yín mélòó o tẹ́ ẹ bá ti bímọ obìnrin ẹ gbọ́dọ̀ yọ̀ǹda ọmọ yín fún ẹnìkan àfi kó jẹ́ni tí ọmọ bá wa lọ sí jáde èmi ò wọn ò lè sọ bẹ́ẹ̀ mo sì trust tẹ̀blígì dé lẹ́wù yẹn tẹ̀blígì ò lè sọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ fẹ́ rọ́ọ̀pù jẹ̀mọ́ tẹ̀blígì ní abala abẹ yẹn kò sínú ìdánilẹ́kọ̀ọ́ yín bẹ́ẹ̀ six point lẹ máa ń kà kò sí yẹn ní six point yín pé ẹ bá fẹ́ fẹ́ ọmọ yín bìnrin ó gbọ́dọ̀ lọ jáde tẹ̀ tó fi fún un ẹ̀sìn kan ló gbé yẹn kalẹ̀ náà kì í ṣẹ̀sìn Islam ló gbé yẹn kalẹ̀ ẹ̀yin fúnra ara yín lẹ fẹ́ gbé yẹn kalẹ̀ pé ẹ bá fẹ́ fẹ́ ọmọbìnrin yín o ó gbọ́dọ̀ lọ jáde wáì tẹ fẹ́ kó bá jẹ̀mọ́ yín wáì six point la mọ̀ yín mọ̀ six point yín sì ń bẹnu síra yín digbí sẹ́yìn wà ń bẹ̀ yín. ṣó wà bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀sẹ̀gbẹ́ ẹnìjẹ̀mọ́ tàbílìkì kì í ṣẹgbẹ́ èyí tẹ́ wá ń ṣe yẹn ta ni máa ṣe bẹ́ẹ̀ bí ò ṣe ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ ló máa ń ṣe bẹ́ẹ̀ ẹlẹ́gbẹ́ ló máa ń ṣe bẹ́ẹ̀ ẹlẹ́gbẹ́ ló máa ń ṣe bẹ́ẹ̀ ìdí tó sì fi já sí pé àwọn ẹlẹgbẹ́ ni máa ń ṣe bẹ́ẹ̀ ẹja ti dì kan wò báwọn ìyá kan bá kóra àwọn ọgbọ́n tó ń bá jẹ́ àjẹ́ tó ń bá jẹ́ àjẹ́ tọmọ wọn bá níyàwó ẹ̀pẹ́ àwọn obìnrin ní máa ń ṣàjẹ́ wọ́n fẹ́ mú ìyàwó ọmọ wọn wọnú ẹgbẹ́ wọn tí ò bá wọnú ẹgbẹ́ wọn wọn ò ní yé máa fòró rẹ̀ wọn ò ní ṣe tá àti ṣe dáadáa sí tí ọba gbígbà láti darapọ̀ mọ́ wọn. bẹ́ẹ̀ sì ni wọ́n mọ̀ fi nira kàn án sẹ́gbẹ́ àjẹ́lẹ̀ yìí náà ni sájẹ́ ni yín ni soso ni yín ni yẹbi Islam lẹ́lẹ́ ń ṣe kéèyàn wá rí mi ní ìsìn kí n wá lọ́dọ̀ tẹ̀bílì kí n mo fẹ́ fẹ́ yàwó kọ́ wa tó mọ̀ sọ fún mi wípé tẹ́mi ọ̀bà tí ì lọ jáde kí ló mean kí èsì bàtí lọ jáde ìjáde yẹn jẹ́ gẹ́gẹ́ bí orígun kan nínú orígun ìsìlámù ẹ́ àbọ̀ jẹ́ gẹ́gẹ́ bí orígun kan nínú orígun ìmánì ẹ́ inú tí àwọn gan ni wọ́n kọ̀ jáde yín sí ayàwó ló gbà wá àdéhùn wo gbà wá ṣé bí ètò ni ètò tí. Si ẹni tí ọlọ́run lò ń sábàbí láti dá ìgbìyànjú tẹ̀bílíìgì sílẹ̀ òun ló gbẹ́tò yẹn kalẹ̀ pé gbogbo ẹni tó bá ti gbà pé òun fẹ́ máa bá òun ṣe pọ̀ àwọn ọ̀jọ́ máa káàkiri ayé ó sì gbé òṣùwọ̀n lé òṣùwọ̀n olóṣù mẹ́rin bẹ òṣùwọ̀n oníkíni kó tó kan lọ́jọ́ mẹ́ta ó kan forty days pé lọ́ọ̀bà lágbára four months lẹ́ẹ̀kan náà lọ forty days bí ọ̀bà lágbára forty days lọ seven days bí ọ̀bà lágbára seven days lọ three days ètò yìí ètò ní tòótọ́ fún ẹni tó bá gbà pé òun fẹ́ máa báyìí ṣe é kì í ṣe tẹ́sí wá ṣe mọ́jẹ̀mú ìtẹ́sì ni a ṣe ohun tẹ́sì ni a ṣe ni ìgbéyàwó ẹ̀sìn ní ká ṣègbéyàwó ká fẹ́ mùsùlùmá bí irú tiwa oníwà dáadáa bí irú tiwa ẹ̀sìn wa gbé ọ̀rọ̀ ìgbéyàwó wa kò gbé lé orí ìjáde kò gbé lé orí pé a gbọ́dọ̀ di ẹgbẹ́. E a gbọ́dọ̀ dọmọ ẹgbẹ́ ká tó lè rọmọ yín fẹ́ nínú nǹkan tí wọ́n kó sí wa lórí nígbà táwa náà fi ń ṣẹgbẹ́ ń dọ̀hún ni pé a máa ń wò wípé nígbà tá a bá mú ọmọbìnrin láti secondary school tá à ń bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn tá à ń bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n á dẹni tó nífẹ̀ẹ́ ẹ̀sìn tí wọ́n di ẹni tí ń wọ aṣọ gbàgẹ̀rẹ̀ tí wọ́n dẹni tí ń bojú kẹ́nìkan kan wàá dé lọ́sàn-án gan from nowhere kọ́kàn dé kọ́ wá sọ pé òun mú un lọ pé gbogbo ń tá a ti gbìn sí lára yẹn ní yimani ní ìsìláàmù ní súnà òun kàn fi ọjọ́ kan yóò kàn wọ́n dànù bí ìgbà tí yẹn bá sì gbálẹ̀ wọ́n ilé aláǹtakùn dànù ìtẹ̀múwa fún wa nù. ágúmẹ̀ntì wọn nìyẹn o pé àwọn ọmọ tá and really really lódodo thirty secondary school láti mọ approach àwọn mùsùlùmí pé ẹ ṣe súnà ẹ láti mọ bá wọn sọ̀rọ̀ ọjọ́ júmọ́ á wọn mss wọn wọn so ètò bá píìkì nínú wọn máa wá sí ìdánilẹ́kọ̀ọ́ wa kẹrẹkẹrẹ ìwọ náà afẹ́kíwọ náà di ara wa olóòdà ara wa yóò di wípé ìdánilẹ́kọ̀ọ́ wa yóò mọ̀ wá sẹ́mínà wa yóò mọ̀ wá ìjókòó wa yóò mọ̀ wá àfàmọ́ kọ́ ní a mọ̀ tó bá wá jọ ọmọ obìnrin a wá sọ fún un wípé wá o tó bá fẹ́ lọ́kọ ọ gbọ́dọ̀ wọnú ilé ni o ẹni tí ó fi ọ ọ gbọ́dọ̀ jẹ́ ẹni tẹ́ ẹjọ́ ń gba tẹ́ríbíyà kan náà tẹ́ ẹjọ́ ń gba ìdánilẹ́kọ̀ọ́ kan náà o nítorí pé tó o bá lọ fẹ́ aráàta hey, ó léwu fún ọ o. tó fi lè mú ọ lọ gbogbo ẹ̀kọ́ tá a ti ń kọ́ yìí ó lè gbà dànù kúrò lọ́pọlọ rẹ lẹ́ẹ̀kan náà sọ̀mọ̀ pé ọkọ ni aláṣẹ fún obìnrin lọ́nà bá níbẹ̀ ni sọ fẹ́ kí wọ́n yọ ọ́ kúrò nú agbo àwọn tí ń kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn ọlọ́run yóò ní rárá tọ́ba bá ti wá rí bẹ́ẹ̀ déyìíkéyìí ọkùnrin bá dẹnu kọ́ ń o. tó ń bá wá wù ọ́ pé ah, arákùnrin sì wù mí o ọ wá sọ fún wípé ṣé o lè di jàmá ṣé o lè dọmọ jàmá ah, tọ́nà bá kò sí problem ṣé kò ń dọmọ jàmá ni ọ wá introduce jàmá sí pé kọ́ máa wá tọ́wọ́ náà bá ti wá ń wá àwa tá a wá gẹ́gẹ́ àmọ́ yẹn sọ pé àgbà fi hàn òbí rẹ tí ó yọ̀ǹda rẹ jẹ́mọ́ tàdọ́ múnú kì í dá fọmọ lọ́kọ o rárá o rárá wọn ò ṣe rí ìgbà tí èsì pé àwọn ni wọ́n bí ọmọ o ṣùgbọ́n wọ́n tírèèni ọmọ yẹn ìnáwó ètò dá sí wípé bára àtàbáwá bá a tí ó bá wulẹ̀ wù ú yóò gbójú kó mbẹ́ ni tọkùnrin yẹn bá wù ú wọ́n lè kọ́ ọmọbìnrin yẹn kó opportunity yẹn ta wọnú jàmá yóò jẹ́ kó yẹ pé wò ó lè rí ní fẹ́ àti tí wọn náà bá wà ní ibi tẹ́mi náà wà yìí. kí ni excuse ti ń mú wá fún wa wọ́n ní nítorí pé obìnrin abẹ́ ọkùnrin ni ó wà tó bá lọ bọ́ sọ́wọ́ ọkùnrin tí ò lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀kọ́ ara rẹ̀ yẹn yóò gbọ̀n dànù èmi ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni wípé Eh, àwọn ọkùnrin náà wà nù jẹ̀má táwọn náà nídìí ìyàwó nígbà táwọn tó wà lọ́dọ̀ tiwa tí aráàta bá ń mú wọn ibo làwa tá a wà nù lé ibo làwo ti rí mú tá a sì fẹ́ mú ẹni tó ti lẹ́kọ̀ọ́ tẹ́rí gbogbo ohun tí ń wíwù àwọn ni kò má rẹ̀ ẹran àwọn ni kò ṣe kí ni kò má rẹ̀ ẹran ibi tẹ́sí mọ̀ bẹ́ẹ̀ rèé o tàbá gbà pé otm tmc tààwùnù nǹkan kan gbogbo àwọn ẹlẹgbẹ́ wọn tàbá gbà pé ilé ẹ̀kọ́ ni wọ́n kí la fẹ́ pẹ̀lú mádùlẹ̀ arọ́bí à nàìjírí kí la fẹ́ pẹ̀lú mọ́ndírásà dáwà àlìsàmíyà ọlọ́sọ̀gbọ kí la fẹ́ pé irú mádùlẹ̀ jà ti bàbá wa sheikh abdulwahid abdulhamid àfihàn kí la fẹ́ perú àwọn àyè wọ̀nyẹn bí ò ṣe lé ẹ̀kọ́ ok òǹkàlùkù ọ̀wọ̀ akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó o kọ́ ṣé o ti ní kọ́ ń bẹ̀ pé irú ẹni tó o lè fẹ́ rè bọ́ọ̀bà jó ń kébékébé sẹ́kọ̀ọ́ yẹn ò ti ní jẹ́ kó o mọ̀ pé irú ẹni tó lè sọ kó n fẹ́ fi ọ rèé kí wá láǹfààní ẹ̀kọ́ tó o kọ́ tó ọba mọ orí òṣùwọ̀n tí wàá gbé ọkùnrin tó bá dẹnu kọ́ tí fi wá gá sí pé ọ wàá fẹ́ ọ wàá lọ fẹ́ ẹni tí ò lẹ́kọ̀ọ́ ajẹ́ gan fún ara rẹ kò sẹ́kọ̀ọ́ lára rẹ nìyẹn náà káwọn iléeké wa dá ìlànà lẹ́yìn ẹ̀yin ọmọ iléeké wa o ooo ẹ bá o ọ̀wọ́ àwọn tó bá jáde iléeké wa nìkan oníkẹ́ fẹ́ kò lè wọ́ọ̀kì ọ̀ràn dé nìyẹn náà kò lè wọ́ọ̀kì ẹ kọ́ ọmọ pé irú ẹni tó o lè fẹ́ rèé tí ò ní ba tiẹ̀ jẹ́ láyé àti lálẹ́ kìyàmọ́ irú ẹni tó o lè fẹ́ nìyí so gbogbo ìlànà pé ẹ má fara àta má ṣe gbá má ṣàwo ẹ wò ó kò lè wọ́ọ̀kì àti pé ibi tí ọ̀wọ́n nìyàn bá wà ló ti lè fẹ́ wọ́ọ̀kì ibi tí ọ̀wọ́n nìyàn tó bá wà ló lè ti fẹ́ wọ́ọ̀kì ẹ jẹ́ fún mi lápẹẹrẹ án wa Muhammad Abdulbaki kọ́nọ̀ba ni ṣàforíjì fún wọn ó sì bá ní tún ẹ̀yìn wọn ṣe nínú ìlú Ìwó pẹ̀lú islahudeen nígbà wọn kọ́kọ́ bẹ̀rẹ̀ tí ọ̀wọ́n nìyàn obìnrin wọn ọkùnrin pọ̀ ó di wípé islahudeen máa fẹ́ islahudeen islahudeen máa fẹ́ islahudeen nígbà táwọn obìnrin yapadé tí wọ́n pọ̀ kọjá ọkùnrin tí ń bẹ ní islahudeen nìyàn. ọ̀rọ̀ pé ṣé ní ọ kò ṣẹlẹ̀ mọ́ àwọn ọmọ wọn sáńkẹ́ síláwùdín nì wọ́n ń fẹ́ tí ò yìí ṣe síláwùdín nì nígbà wọn bá fẹ́ léèlè. mélòó ní síláwùdín kọ̀ọ̀kan fẹ́ kó so ọlá nǹkan tẹ́ ẹ jẹ ni pé lásìkò yìí lọ́dọ̀ yín nínú ẹgbẹ́ obìnrin ò tó nǹkan tẹ́ bá fi lè kọ̀dé yóò sùn yín mélòó làmì ìlú fẹ́fẹ́ mélòó ní náírà fẹ́fẹ́ mélòó ní ọmọ ẹgbẹ́ kankan fẹ́fẹ́ ẹ́ by and large ìlànà yóò wá wulẹ̀ dáa kò wulẹ̀ dáa ni ká má sọ pé gbàkan ló dáa gbàkan ni ò dáa ẹ̀gbọ́rọ̀ mi yé mo ní ọ̀wọ́n nìyàn ó tì wọ́n lọ síbẹ̀. Si létà nígbà tí obìnrin pọ̀ ń ńlẹ̀ rẹ́gẹ́dẹ́ ọlọ́mọ sábà bá wá ṣe wáwọn àwọn nìbàdàn àwọn ọlọ́mọdé obìnrin wọ́n á lọ bí bí omi òkun à inú ilé wo làwọn eléyìí ó sì wọ̀ báyìí torí ọlọ́run <laughs> mélòó ni ọkùnrin wọn náà wọ́n á kún mọ̀pọ̀ falafala. bẹ̀lẹ́ ti wá rí àwọn èèyàn àwọn èèyàn máa ń wá síbẹ̀ simply because yóò rí ọmọbìnrin tí ó tó síjọ́ náà pé ìwọ ọmọ wo ni ọ báwo lọ́wọ́ ẹ lẹ́ni tí èsì ọmọ ìsìláwù dìínì ọlọ́lọ́mọ yẹ ẹni tí èsì ọkùnrin tí èsì ìsìláwù dìínì tó rọ ọmọ ìsìláwù dìínì fẹ́ nígbà tó ti pọ̀ yapa ń bẹ́ẹ̀. however kò tí ẹ̀ wulẹ̀ wá dáa obìnrin pọ̀ ìpọ̀ o obìnrin ti pọ̀ o kò wulẹ̀ dáa ìtẹ́sí gbé kalẹ̀ ni ìdájá àkún máa ń tẹ̀rìdáwùnà ìdájá àkún máa ń tẹ̀rìdáwùnà dínàhù wà kúlíkọ̀hù wọ́n sọ pé ìdájá àkún máa ń ká náà ó dúwá mínà tàdọ́mùnù. أو من كان عضوا من التعاون أو من na عضوا من جماعة التبليغ أو من كان عضوا من إصلاح الدين kò sí gbogbo ọ̀dọ̀ ìrọ̀ yẹn nínú ẹ̀sìn wa kò sí. jama'a tẹ̀blígì ẹlẹ́yìí tẹgbẹ́lẹ́ wí o ìlànà kẹ́ ẹ máa ní ẹ má fẹ́ fọmọ yín ọ gbọ́dọ̀ lọ sí ìjáde ẹ lọ hádánù ìranu ní o àdàdálẹ̀ nìyẹn o kì í sáré ẹ̀sìn wá o patiwọ́ ọ̀rọ̀ lélẹ́yìí torí pé ó kù kùnkùndùn kan tí mo fẹ́ wú jáde lórí ọ̀rọ̀ òun ó kù kùnkùndùn kan lórí ẹ̀ ní tí mo kọ́kọ́ láǹfààní àti sọ lálẹ́ yìí ni wípé kẹ́ ẹ máa sọ pé kọ́kọ́ ọmọ yín ẹ tó fẹ́ fi ọmọ yín pé àfitọ́ bá lọ jáde fọ́ mọ̀ǹtì níbo lẹ ti rí i kọlọ̀ jáde fọ́ forty days kẹ́ ẹ tó fọmọ fún un níbo lẹ ti rí i ohun tí ń bẹ́nu ẹ̀sìn wa ni pé nígbà tẹni tẹ́ ẹ bá yọnu sí ẹ̀sìn rẹ̀ tẹ́ ẹ yọnu sí ìwà rẹ̀ tó bá wá bá yín ẹ fọmọ fún un kọ́ńtánà ibi ìwà sọ nìyẹn wọn ò sọ pé ń bá lọ jáde fọ́ mọ́ǹtì ǹjẹ́ jẹ́ mọ̀ pé ẹ wá wo ẹ wo kí la máa ń pè náà Eh, irony níbi ọ̀rọ̀ yìí bẹ́yìn kan ṣe ń dé ẹ̀yìn kan ṣe gẹ́tẹ̀ bìlíkì bẹ́ẹ̀ ṣe ń béèrè four months days lọ́wọ́ ẹ bá fẹ́ fọmọ yín yìí ìdí ẹ̀mọ́ káwọn tẹ̀bílíkì kan ń bẹ tí wọ́n pé láyé àwọn ọmọ àwọn kò ní fẹ́ ìmọ̀ ẹ̀ mọ̀ la muhammadu ah ìwọ tó o fẹ́ fi tipátipá fa ọkọ ọmọ rẹ wọnú tẹ̀bílíìgì látún wá rí tẹ̀bílíìgì tó ká sí pé ó lóun ò lè fọmọ òun fún tẹ̀bílíìgì tòun o tẹ̀bílíìgì lòun náà bọ̀ tó lóun ò lè fọmọ òun fún tẹ̀bílíìgì ooo mi ò ní dákọ mi ò ní dákọ bọ́tẹ́ bá tì mí lọ bí kí n dákọ ń dákọ tó lóun ò lè fọmọ òun fún tẹ̀bílíìgì èyí wá ti rí bàbá wọ́n pọ̀ ọmọ gìní bọ́ta ọlọ́kọ rẹ̀ onítẹ̀bílì gìní ó ní ìjáde tí ń lọ ó ti jọ àfẹ́tìlé ọmọ òun ilé àwọn ẹni tí wàá gbóúnjẹ ọmọ kejì bẹ́ẹ̀ ọmọ kẹta bẹ́ẹ̀ ọmọ kẹrin bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọmọ lọ́wọ́ ẹni tó sì lò ó kọ ni ọlọ́mbò láti rí ó sì lò ó kọ láàrin yín lẹ́ẹ̀fọ́ ọmọ fún wa ọmọ káwé ṣe tẹ̀bí líìgì lè fọ ọmọ fún wa ó kọ́kọ́ béèrè pé pẹ̀lú bí mo ṣe ń wò tí ṣòkòtò yín ò balẹ̀ yìí ṣé kìí ṣe ẹ̀ka tẹ̀bí líìgì lẹ́yìn náà bíi tiwa àní à wọn ò lè rí wa amọ́ríkàsì nígbà tí wa amọ́ríkàsì bóyá lọ́rọ̀ kan tá a fẹ́ bá tẹ̀bí líìgì sọ tagọ fẹ́ sọ láàrin ara wa ni àwọn èyí lọ jáde ó torí pé ó ti sọ pé ọmọ tòun o òun ní fi fún tẹ̀bí líìgì tẹ̀bí líìgì sì ni bàbá yìí. so nítorí náà ẹ má sọ nǹkan tí ìsara rẹ̀ ẹ má sọ dara rẹ̀ o kò sínú ẹ̀sìn wa kẹ ẹ má sọ pé ọkọ ọmọ yín kan ọ gbọdọ lọ jáde four months àbí forty days àbí seven days àbí three days kẹ ẹ tó lè fọmọ fún kò sí yẹn nínú ẹ̀sìn wa o ẹ̀sìn ni ẹ kì í ṣe ẹlẹ́gbẹ́ ìṣesí ẹlẹ́gbẹ́ nìyẹn o. ẹ jẹ́ ń fi talẹ̀ ṣe pàṣẹ wà lórí ọ̀rọ̀ yín. torí pé tẹ́ bá sẹ́ ògì tógì bá sẹ́tù omi kan á wà lókè kẹtẹpẹ ògì á wà nísàlẹ̀ kẹtẹpẹ ògì yín pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run ó jìwà rẹ̀ ní alẹ́ ọ̀la ń wàásọ kẹtẹpẹ rẹ̀ ee ọ̀rọ̀ yín jù bá ń lọ ọ̀rọ̀ yín ó jù bá ń lọ àmì ẹ̀ lọ́túnra yín ṣe ẹ̀ lọ́túnra yín ṣe ẹ ti gbọ́ so ẹ má fi jáde ṣe májẹ̀mú ó yẹ kẹ́ ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Allah tọmọ yín bá lóun fẹ́ fẹ́ irú wa táì lọ jáde ni táì lọ jáde àwọn ìlọ jáde o kó dá wa mọ̀ dáadáa àwa kì í lọ jáde ń ti wa ètò jẹ̀mọ́ tẹ̀bílíìgì ní jáde àbẹ̀rẹ̀ fẹ́ sọ pé ànábì ló gbé wá bẹ́ẹ̀ ànábì lọ fọ́ ọmọ tìrì ni àbí Abubakar Siddiq ó lọ fọ́ ọmọ tìrì ni àbí umaru ọmọ katọ́ọ̀bù sọlọ fọmọ ntìrì ali ọmọ àbí tọ́líbì sọlọ fọmọ ntìrì forty days ńkọ́ wọn ò lọ seven days ńkọ́ wọn ò lọ rí three days ńkọ́ kò sí àkọọ́lẹ̀ rẹ̀ ètò tiyín ni èyí tèmi ń ṣe nìsín ètò tèmi náà ni kó lè yọ dáadáa kí wọ́n á sọ pé tó bá fẹ́ ọmọ mi o gbọ́dọ̀ máa níjókòó yìí níbo lè rí ẹ̀ wá ètò tèmi ní nàá tí mo fẹ́ fi rìn sí lọ́wọ́ ètò tí mo gbé kalẹ̀ ní tòkè o ní gbogbo alalẹ́ o látàgo mẹ́jọ àbọ̀ o títí di aago mẹ́wàá o ìmọ̀ báyé sọ̀rọ̀ kan o àkọlé rẹ̀ ọmọ jẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ètò tèmi nìyẹn ètò tí ní jáde ẹni tó bá wù kó lọ ẹni tí ó bá fẹ́ ẹ má jẹ́ ń pa aláwọ̀ fi wá ṣe kò gẹ́rẹ́ so kẹ́sẹ́kẹ́ ọ̀rọ̀ yín ọ̀dọ̀la insha allah subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.